pẹ̀lẹ́tò entra fún fọ̀fẹ́ alápò mẹ́ta ẹ ó máa ní àwọn àǹfààní wọ̀nyí ẹ̀bùn ìpè lóòrèkóòrè entraflot ìkejì agbára ìkọ̀wé ránṣẹ́ sí ọgbọ̀n èèyàn ìkẹta ẹ̀bùn ọgọ́rùn-ún méjì àbọ̀ mò lórí ẹ̀rọ ayélujára láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.